إن الحمد إن الحمد لله تاني كنترول في مي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti lè máa bá tíra fatihul majid sharh kitab tawhid láti máa bá kíkà rẹ̀ lọ níbi báàbù tí a wà òun náà ni باب حماية المصطفى صلى الله عليه وسلم جناب التوحيد يعني كيف النبي صلى الله عليه وسلم وشي ما رباتي تما شو ìsìn ọlọ́run ọba lọ́kàn ṣoṣo bí àwọn èèyàn bí wọ́n ṣe ní ṣẹbọ lórí ìsìn ọlọ́run ọba òun náà ni a wà níbẹ̀ àti ka aya al-Qur'an tí sheikh muhammad ibn abdul wahab tí wọ́n mú wá láti fi ṣàlàyé pé anabi sallallahu alayhi wa sallam ẹni tí ó máa ń ní ìkólé kan tó sì máa ń láàánú pé báwo ni àṣírí bọ́ sínú wàhálà tó ṣe pé olórí wàhálà yìí òun náà ni ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba níbi tí a wá ká lónìí ọ̀nà ni hadithi Abi Hurairah radiyallahu anhu tí ṣéèkì tó fi sí ẹ̀rí láti ìṣàlàyé pé Ànábì sallallahu alaihi wasallam ó بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عندك وصلوا فان صلاتكم تبلغني حيث كنتم رواه ابو داود باسناد حسن رواته الثقات قوله لا تجعلوا بيوتكم قبورا قال شيخ الاسلام اي لا تعدلوها من الصلاه فيها والدعاء والقراءه فتكون فتكون بمنزله القلوب فامر بتحرر العباده في والنهي ان تحريها عند القلوب عكس عكس ما يفعله المشركون من النصارى ومن تشبه بهم من هذه الامه وفي الصحيحين عن ابن عمر مرفوعا اجعلوا من صلاتكم في بيوتكم ولا تتخذوها قبورا وفي صحيح مسلم عن ابن عمر مرفوعا لا تجعلوا بيوتكم مقابر وان الشيطان يقول البيت الذي يسمع سوره الذي يسمع سوره البقره تقرا فيه قوله ولا تجعلوا القبر عيدا قال الشيخ الاسلام رحمه الله تعالى العيد اسم لما يعود من الاجتماع العام على وجه المعتاد عائدا اما بعود السنه او بعود الاسبوع او الشهر ونحو ذلك وقال ابن القيم رحمه الله تعالى العيد ما يعتاد مدينه وقصد من زمان ومكان معقول من المعاوده والاحتياج واذا كان اسما إذا كان اسما للمكان فهو المكان الذي يقصر فيه الاجتماع وانتيابه للعبادة وغيرها كما أن المسجد الحرام ومنى ومزدلفة وعرفة والمشاعر جعلها الله عيدا للخلفاء ومثابة كما جعل أيام عيد هي عيدا وكان المشركين وكان للمشركين أعيادا زمنية ومتعية لما جاء الله بالإسلام أدخلها وعوض الحنفاء وعوض الحنفاء منها عيد الفطر وعيد النحر وأيامها وأحيانا منها كما عوضهم من أعلام الشرقية المكانية بالكعبة ومنى ومزدلفة وعرفة ومشاعر gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni pé báàbù tí a wà ní himayatul Mustafa sallallahu alayhi wa sallam janaba tawhid bí anabi sallallahu alayhi wa sallam bí ṣe máa ń ṣe àmójútó ọ̀nà tí ẹbọ òfin ní máa ṣẹlẹ̀ ní àwùjọ àwa mùsùlùmí níbi tí awa kaloni ona ni hadithi abi hurairah radiyallahu anhu oni annabi sallallahu alaihi wasallam sabai pe wala taj'alu buyutakum qubura annabi sallallahu alaihi wasallam oni ẹ má sọ ilé di sàárè wala taj'alu qabri 'idan sàárè tèmi ànábì sallallahu alaihi wasallam ẹ má sọ di ìdàn nǹkan tẹ́ máa pòrí rẹ̀ ní gbogbo ìgbà tẹ́ sọ di bí ọdún ìtumọ̀ la taj'alu buyutakum qubura ẹ má sọ ilé yín di sàárè òun ni pé mùsùlùmí ìmọ̀ ìyànnáfílà nínú ilé rẹ̀ nìyí ilé tí èèyàn bá ti máa kírun nínú bẹ̀ èèyàn sọ ilé òun di sàárè nù ìtumọ̀ àkọ́kọ́ nù ṣùgbọ́n kan náà wọ́n ní pé ẹ má gbẹ́ sàárè sínú ilé yín ẹ má sọ yàrá yín di sàárè gangan kẹtẹ wàá sìnkú síbẹ̀ torí tí èèyàn ti sìnkú síbẹ̀ ó di tí èèyàn lè kírun ní ibẹ̀ máa subakana anabi wa ni wala taj'alu qabri 'idan sàárè tèmi náà ẹ má sọ di nǹkan tí ẹ wàá sọ di tẹ́ máa kórì rẹ̀ ní gbogbo gbà wà sọ́lù anabi ni ẹ máa ṣàṣàlátù fún mi fa inna salatakum tablughuni haythu kuntum torí pé àṣàlátù yìí tẹ́ bá ṣe yóò máa dọ́dọ̀ mi gbogbo bí tẹ́ bá wà eléyìí ni àṣẹ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ipe a gbọ́dọ̀ ìsọ ilé wa di sàárè so bákan náà sàárè tànábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ sọ dibi tí a máa pòrì ní gbogbo ìgbà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi tó fi ń ṣọ́ àlèwúmọ̀ yìí lára ni nípa pé tí yẹn bá ti di pé yẹn ń pòrè sàrí ànábì sallallahu alaihi wasallam kò sí tí ò lè padà máa ṣẹlẹ̀ níbẹ̀ ní nǹkan tí olúwa bá ọ̀fẹ́ náà lànàbì sallallahu alaihi wasallam ní fi ń pariwo sí pé ẹ má sọ sàrí mi ibi tẹ́ máa pòrè ní gbogbo wa. bákan náà ẹlòmíì lè máa ní tí mi fi ń lọ òun ni pé mi lọ lè ń sàṣà látúfà ànábì ànábì ni ìyẹn náà tún nídìí وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنت gbogbo bí tẹ bá wà tẹ bá ti tọrọ ìkẹ́ fún mi yóò lọ́dọ̀ ìyá nẹ́bí sallallahu alaihi wasallam sọ àsàlátù à ń sọ yìí kìí ṣe àsàlátù tẹ́nìkan jókòó tó rọ kalẹ̀ sọ bákan náà àsàlátù à ń sọ anẹ́bí sallallahu alaihi wasallam ó ṣàlàyé àsọ̀láàtù tí yóò ṣe fún un bákan náà àsọ̀láàtù àsọ̀láàtù òjò ń lọ àsọ̀láàtù òjò ìran lọ ǹdẹ́tì mọ̀ pé àsọ̀láàtù òjò ń lọ ẹni tó sọ gan òun gan sọ ṣẹ́ẹ̀kan rí ẹni tí wọ́n ń jẹ́ oníbídà onífẹ̀ẹ́nu tí bá ń sọ̀sọ̀kúsọ̀ ẹ farabalẹ̀ fún sọ̀kúsọ̀ rẹ̀ náà inú ìsọkúsọ náà lẹ́ti rí pé áá ah, ah, ìsọkúsọ lọ ń sọ yìí ẹ wo yìí wóróworó tí wọ́n gbé wọn ta plé kìnnà rẹ̀ ń jò ní ẹ̀hàn ó kíjì pa ìwò ní jẹ́ ó ní àsàlátù ó ní ojú ìrún lọ ṣe pé tí ń sọ fáwọn èèyàn ní pé ẹ mọ́ kírun mọ́ àsàlátù nìkan ni kẹ́ máa ṣe ẹ mọ́ tí wọ́n wá fatia òun ló ju àsàlátù lọ ẹ̀dà kò bó láti kírun táà ní ṣe fatia táà ní kí fatia sẹ́rí pé sọkúsọ ní sọ̀rọ̀ lẹ́yìn náà bó lè yóò ṣe kírun tó ní sàsàlátù fà lẹ́bí sọ̀rọ̀ ọ̀sálàm lórí ẹ̀rọ sọdẹ́kùn mọ̀ pé ẹni yìí kọ́lá ibo làákàyè jìnà sí yàtọ̀ fún ìmọ̀ làákàyè ó jìnà sí torí sẹ́yàn pé làkàì rẹ̀ náà nìkan ọ̀rọ̀ rẹ̀ náà ní fi ń bá fi wí ọ̀rọ̀ ní ìsìn yìí ó ní tó bá ṣàṣàlátù ẹ̀yọ̀kan ó ní ládá ẹ̀yọ̀kan tó bá kírun ẹ̀yọ̀kan ó ní ládá ẹ̀yọ̀kan ó ní àmọ́ tó bá ṣàṣàlátù ó ní ládá ọgọ́rùn ọ̀dà àṣàlátù ń bẹ lórí irun ó mì pé èyí ó ní ọgọ́rùn ó tún ní ẹ̀yọ̀kan ẹ̀ oní ṣàlátù bá ti òun ní ó ní ládá ọgọ́rùn tó níbo ló ti wá sánẹ́bì ni ó gbé wá ní àbíta ni sílẹ̀kùn mọ̀ pé ọ̀rọ̀ sọ kú sọ ni sọ̀rọ̀ bí ẹni tí àlejò ló fẹ̀dí sí náà ni so akẹ́kọ̀ọ́ tàbí ẹni pé èṣù ẹni tí èṣù kó sí lára tí sàmọ̀ sọ kú sọ so náà ni kọ́lọ́nkọ́ mọ́ṣá la àwọn èèyàn níbi aburú ọwọ́ àwọn tí wọ́n ń fún aburú sí àwùjọ yìí na òun ni pé ànábì ní àsàlátù tẹ́ ṣe ẹ máa ṣe látọ̀dọ̀ mi yóò dọ́dọ̀ yín ẹ̀yẹ láìpẹ́ orí tẹ́ bá wà yóò dọ́dọ̀ mi. sheikh eh, muhammad sheikh abdulrahman hasan ali sheikh wọn wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wọn fẹ́ ṣàlàyé hadith kàyí wọn ni qawlu la taj'alu buyutakum qubura wọn ni ìtumọ̀ ẹ máa sọ ilé yín di sàárè sheikh islam wọ́n sọ pé ayélujára àìtìlú ha bìnà sọ̀lẹ́ ti fi ha wòtò àwìn kẹrọ ẹ má palẹ̀ yín tì láláì ní máa kírun nínú ilé irun tó ń sọ ni pé náfìlà ni o torí gbogbo irun ọ̀ràn yẹn mọ́sálásí yẹn ti gbọ́dọ̀ máa kí tí mọ́sálásí kan bá ti ọlọ́run gba mọ́sálásí bòmí lọ ìyẹn máa kírun ọ̀ràn yẹn nínú ilé kódà Nábì sallallahu alaihi wasallam ó débi pé inú máa ń bí òun ìmọ̀ ń káwọn la débi pé òun fẹ́ lè sọ fáwọn èèyàn pé ọya tásìkò òun bá tó ọya ẹ̀ṣẹ̀ ìkọ́mà tó bá ṣe ìkọ́mà tán òun wá sọ pé kẹ́nìkan òun fẹ́ lè sọ kẹ́nìkan máa kírun ṣó kó ń wá padà fa arji' ila alladhina la ya'tuna as-salata salatal jama'a ìwà lọ lè bá wọn tí wọn kí wọn ń kírun jama'a fa ọ̀ṣùrìkọ àlẹ́ ibi kọ́tọ̀ bí ní wà mú igi iná iná lọ́wọ́ fa ọ̀ṣùrìkọ àlẹ́ ní ìbúrú ìtàwó mo fẹ́ lè dáná mọ́ wọn lérí pé kí n máa sun wọn mọ́nu lé látara pé kí ni wọn ò jáde wá kí lọ ìwé ni Abdullahi bin Umar Mas'ud ló ṣe جوتو دمراسي كا لبابا انا بانسي الصلاة الصلاة الصلاة الصلاة ونها هذه مسجد المبتدع ونها مثلا سي مراسي هم بدياني فترك المسجد وذهب الى مسجد اخر هو الله سي مثلا سي مي نحن الشيخ الألباني رحمه الله بعد إن شاء الله يروي واني ترك ابن مسعود ذلك المسجد وذهب إلى مسجد آخر ليس فيه بدعة أو أقل من الأول wọ́n lọ́wọ́ lọ sí mọ́sálásí míì tí ó sí bídíà níbẹ̀ àbí bídíà ti ẹ̀ kéré síbi tóhun ti kú òun rahimallahu shaykhana al-Albani rahimallahu yóò ṣe mọ́sí sọ àlàyé atharunu so ni pe kí wọ́n sọ mọ́sálásí kí wọ́n sọ ilé bí mọ́sálásí ọ̀tàkù ìlànà anábì sallallahu alaihi wasallam anábì ni ẹ máa yan náfìlà níbẹ̀ bákan náà gbogbo náfìlà tí ọba yẹn tó bá ti kí ọ̀ràn yẹn tán padà sínú ilé rẹ̀ ọ̀nà lè kí náfìlà ń bẹ̀ ní tó ń jẹ́ ìlànà anábì sallallahu alaihi wasallam bákan náà anábì ni ẹ máa ṣàdúà bákan al-Qur'an nínú ilé yín ilé Qur'an ó ni fatakunu bi manzilati al-qubur ilé yẹn فأمر بتحري العبادة في البيوت فأمر بتأري أستطاع النبي طوابق كما شيء عبادة ننولي والنحي أن تحري عند القبور تقى إكو أقول ما شيء إجوسين نبي ساري عكس ما يفعله المشركون ọ̀rọ̀ yìí ta ko tí àwọn ẹlẹ́bọ máa ń ṣe lónìí pa àwọn ẹlẹ́bọ ìdí sàárè gẹ́gẹ́ ìdí sàárì ìlọ́tí mọ́ lọ́lẹ̀ ń ṣe ẹ̀sìn wọn mínà nàṣọ́rọ̀ náà nàṣọ́rọ̀ wọ́n mẹ́ ń tàṣàbà àfihì àgbàǹtán bá tún fara jọ wọn min áàdì ìlúmà inú àlùmà yìí mẹ́fẹ́ tí bá ti ń lọ síbi sàárì lọ́lẹ̀ mọ́ lọ́lẹ̀ ṣe bá dà ń tọ̀hún ń fara jọ àwọn yahudi ni o ń fara jọ àwọn nàṣọ́rọ̀ wọ́n fi sọ ṣẹ́yìn àni ibn Umar marfu'an wọ́n ní hadith tó jẹ́ pé marfu' yẹni pé tó dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ni wọ́n lá annabi ní ij'alu min salatikum fi buyutikum annabi ní àwọn ìrun tẹ́ bá máa kí ẹ máa kí nílé yín yẹni pé àwọn náfìlà wala tattakhiduha qubura ẹ máa ń sọ ilé yín di sàárè o wa fi sahih muslim an ibn umar marfu'an nínú muslim tí ẹ̀bùn ṣe wá ńlá taj'alu buyutakum maqabir ẹ má sọ ilé yín di sàárè ayé tẹ́ fa inna ash-shaytana torí pé èsù yafirru minal bayt ìmà ń sá nínú ilé tó ṣe pé ìmà ń sá fúnlé alladhi yusma'u suratul baqara tuqra alladhi yasma'u suratul bá ti gbọ́ tó ń ka suratul baqara ń bẹ̀ èsù ṣètọ́n ìmà ń jìnà síbẹ̀ ni ìyẹn ni pé ẹ̀yìn rọrùn sùn ẹ̀kìní kan lé mi káàkiri ẹ̀yìn ńlálàkálà wọn náà lọ ń fọ ara rẹ̀ fà ìgbà tó o máa ka alukur'an nínú ilé rẹ̀ bó o bá tiẹ̀ lè kà á máa pílé alukur'an kíṣẹ́tì alukur'an nínú ilé rẹ̀ gbogbo tó bá ti ń ṣerú eléyìí inú ilé òun ṣèitán yóò jìnà síbẹ̀ ní pátákì jùlọ Suratul Baqara Suratul Baqara yìí kódà yìí bò lẹ́ntì ẹ̀ bá retí jìnnú ń yẹni pé tí àlejò ló ń dààmú rẹ̀ àbí ẹni tó pé sẹ́hìrù yẹni pé àṣàṣì bá ń dààmú rẹ̀ kẹ́niyẹn kó kuma kasúrọ́tò bá kọ̀rọ̀ yìí kọ́ka kó fi para kọ́ra tí o bá lè kà tán kó ka láti àyà ilé karùn-ún aláti bẹ̀rẹ̀ sí àyà karùn-ún yẹni pé láti alif lam mim dédi ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun muflihun kó kaba àwọn lẹ́yìn náà kó bọ́ sí kùrùsí yìí lẹ́yìn náà kó bọ́ sí amana rasul nígbẹ̀yìn kó ka mẹ́tẹ̀ẹ̀ta àwọn kó fi pawọ́ kó fi para bi'idhnillahi ta'ala gbogbo tí ń jẹ́ sẹ́hírù àbí wọ́n sí okun sàṣìyàn wọ́n sí kíníkan gbogbo ẹ̀ yóò lọ ni yóò lọ pàtàkì lọ tọ́lọ́mù tẹ̀ wá ṣe rọrùn fún yàn tí ẹ̀ lè ka gbogbo látòkè kalẹ̀ so eléyìí ni àwọn ìdà ìdà ìdà tí ò sí tó lè kojú rẹ̀ nú ẹ̀yìn àmìláhù lórí hàdẹ́yìn kìíní kan tó ní kọmọ ìlàmìyàlùkà hàdó ọmọ ilá fara tí bàbá ní dòrèdì fi ń sọ so àwọn eléyìí ni ìdàtà ní sọ̀rọ̀ sọ́lá wọn fún mùsùlùmí nù kìí sí àwọn sèfí sèfí sèfí tán gbélẹ̀ tán máa ń rọ tán máa ní ó tó máa wọṣọ dúdú ó wọṣọ pupa ló mọ fíìsà tán dáradára wọn mọ tí àwọn kan ìtànẹ́sọ̀lọ́wọ̀ sálàm tó fún wa lélẹ́yìí so tí ó sì sí ìrújú mẹ́ẹ̀ so tó pé ohun tí wọn bá ti ń ṣe kí wọn fọkàn balẹ̀ ni kọ́lá ní sọ lọ sọ́lá musa kùrìsì yìí lásán anábìnrin tó bá kà lálẹ́ lálẹ́ lásán títí ló fi mọ ọlọ́wọ́ bọ́ yẹn olùṣọ́ tì ọ́ tí ọmọ sọ yẹn ni pé màláìkà odò tì ọ́ tí ọmọ sọ títí ló fi mọ tó bá tó kà màláìkà ọmọ sọ títí ló fi sú ni ìyẹn ni pé wà láyọ̀ dúró ṣẹ̀tàn gbogbo tí bá ń jẹ́ èṣù àti ọ̀nà tí èṣù máa ń gbà wá àti nǹkan tí ó bá èṣù wá tí ó fi dọ́dọ̀ yẹn láburú kò ní sí ń tọ̀ sáwọn nǹkan agbára tí ń bẹ nínú súnà ilé yìí tí ń bẹ nínú Islam ta ní tí ò sí kó tó ń máa ṣẹbọ tí ò sí kó sì wàhálà kankan ọ̀rọ̀ kó ń jòkó hàn kọ́ wọn yẹn hàn ká bá ti ká ó ti tó ọ sọkọ́ lọ́kọ́ wọn ṣàṣẹ lọ́rọ̀ fún wa tó ní pé tí alẹ́sọ̀rọ̀ sálàmù ṣe láláì fún wa níbi ni pé ká má pa inú ilé wa tì láláì ní máa ka aya al-Qur'an àbí láti máa ṣe àwọn àtàrò nílẹ̀ قوله ولا تجعلوا قبري عيدا onígbóná wa nabi sallallahu alayhi wa sallam tó ní ẹ máa sọ sàárè mi di ìdàn ǹtẹ́ ma wá sọdún bẹ́ẹ̀ sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n wá ní al-eid wọ́n ní tí ń jẹ́ eid ismun lima ya'udu min al-ijtima' al-'am ala wajhi ma'anahu wọ́n lóun nìkan tó ṣe pé ìmọ̀ ń ìmọ̀ yí mọ̀ọ̀táàjì aláwájí in mọ̀ọ̀táàjì oníkan tó ṣe pé ma ń yí padà tí ma ń pòrì ní ìgbà kan sígbà kan tó pé tó bá wá lọ́dún yìí ẹ̀tùn orí lọ́dún mi tó wá lọ́dún yìí ẹ̀tùn sí lọ́dún mi sókè níyẹn tó pé tó wá di mọ̀ọ̀táàjì ó ti mọ́ra tó ń pè lọ́dún nù nǹkan tó pé tẹ bá mi ó ti so irú yẹn ànábì ni ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ oníbi sàárè ni àìdán tí nǹkan yọ́ mọ́ wá padà wá imma yẹ ìbẹ̀ áwùdí sánà bóyọ́ ọdọọdún ni áwùbẹ̀ áwùdí òṣùgbò àbọ́sọ̀ọ̀sẹ̀ áwùdí sáàr àbóṣù wọ náà wẹ̀zálìkì náà ni Ànábì sallallahu alaihi wasallam fi pé ìrun jùmọ̀ ní ìdún asùgàrù ọdún kékeré ló fi pé ọdún ìdún adìyà yẹni pé ta bá gbàwẹ̀ tán tó bá dásìkò kan ló fi pé ní ìd torí kí níyẹn yóò padà wá ní ọdún míì bẹ́ẹ̀ náà ni ọdún léyà náà yóò padà wá ní ọdún míì wàhálà Ibn Qayyim Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n wá ní al-Eid wọ́n ni tí ń jẹ́ Eid tí ń jẹ́ ọdún ma ya'tadu maji'uhu wa qasduhu min zamanin wa makan ó nìkan tó ṣe pé ó ti mọ́ra kí nǹkan yẹn kọ́ máa wá káwọn èèyàn máa gbèrò pé ń bọ̀ ní àsìkò kan ní àbí ní àyè kan ma'khudhatun min al-mu'awada wọ́n mú láti bí ìṣẹ́rí padà nǹkan tí ma ń ṣẹ́rí wá àbí ìtìyà nǹkan tí yàn ti bá rẹ̀ fọ̀ìdà kánà ismail mccann tàbá wá fẹ́ lo eid fún orúkọ ààyè fọ̀wọ̀l mccann lẹ́dí yóò sọ fi ìṣtìmá òun níbi tó ṣe pé àwọn èèyàn náà máa ń péjọ síbẹ̀ wọ́n lẹ́lẹ̀ ìbádà fún ìbádà kan àwọn yẹn ti yan bẹ̀ láàyè fún ìbádà wàgírí àti tó jọ bẹ́ẹ̀ kàmà annalẹ̀ masjidul haram ẹgbẹ́ bó jẹ́ pé masalasi kàábà wa mina àti mina wa muzdalifa àti muzdalifa wa arufa àti arufa wal mashaa'ir àtàwọn àyíká àti mọ́nsí hajj ja'ala allahu idan lil hunafa olúwa bá ṣe ibẹ̀ ní àyè eid ibùpéjọ fún àwọn tó bá fẹ́ ṣe mímọ́ fọ́lọ́hun wà mathabatan àbí wàmẹ̀ thabatan àti bí táti máa wá ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kàmẹ̀ ja'ala ayyamal 'eid fiha 'eidan gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ọjọ́ ọdún náà ìdì lòun náà ń jẹ́ ọdún léyà ni àbí ọdún àwẹ̀ wa kana lil mushrikina a'yadan zamaniyya wọ́n ní síwájú kánẹ́bí ní ọdún àsìkò falamma jẹ́ bil islam bàtà náà bí wá mú islam dé Abu Talha islam bá gbọdún rẹ jẹ́ wà áwà kíni wà áwàdọ̀ hunafa minha eid al-fitri wà eid al-nahar anábi wá fi ọdún tó mọ́ ó wá fi pààrọ̀ rẹ̀ òun ni ọdún lé àti ọdún àwẹ̀ wà ayyamu mina àtàwọn ọjọ́ mina ọjọ́ ọdún nù kama كما عودهم من àyádìí المشركين al-makaniyya bil Kaaba gbogbo àwọn ọdún táwọn ẹlẹ́bọ máa lọ lè ń péjọ sí ọlọ́run pa ogun ẹ̀rẹ́ oníkàábà lè mọ́ lọ péjọ sí wọ mínà àti mínà wọ mùzẹ́lifà wà Àrafa wal Masha'ir gbogbo àwọn ààyè láti mọ́ sí hajj tó níbi ẹ pẹ̀lú àwọn sákèsì gbogbo bí tẹ́nìkan bá lọ lè ń péjọ sí ní péjọ ẹ̀sìn tó ṣe pé kò sí ẹ̀rí kankan fún un látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ẹ̀wù lápẹjúwe ní sẹ́rí pé nínú ọdún anábì kan táwọn ọmọdé ń péjọ sí láti ṣe kí ni láti kí Eid ọdún léyà ni ọdún àwẹ̀ ni a péjọ síbẹ̀ láti lè kí Eid so bákan náà ọdún títí àsìkò hajj ẹni pé nínú léyà ní hajj ẹ̀rọ àwọn èèyàn wọ́n kò yọ sí kaaba wọ́n kò yọ sí mina wọ́n kò yọ sí Muzdalifa gbogbo àwọn àyè yẹn àyè tí ọlọ́run ọba ló pa ọ́ láṣẹ fi ká máa péjọ síbẹ̀ láti ṣe ìbádà àmọ́tẹ́nìkan bẹ́lẹ̀ yan àyè kankalẹ̀ ipe àyè kan ní ẹ máa wá ṣe ìbádà bí bí wọ́n bá ṣe dé àyè yìí àdúrà gbígbà dúró dé wá bá ọ àbá awòye sí pé kí ló fẹ́ dálẹ̀ yìí so àbí ọdún tí anẹ́sọ̀rọ̀ sálàmù tún ẹ́rì pé a ní anẹ́sọ̀rọ̀ wá pa àwọn ọdún táwọn èèyàn máa ń ṣe rẹ́ síwájú kó tó dé ọwá fi ọdún méjì péré ó fi rọ́pò rẹ̀ gbogbo ẹni tí bá wá ń kójọ lọ́dọọdún tí wọ́n ní pé àwọn ń ṣe ayẹyẹ láti fi ṣe ìbádà bóyá èmi ni mólúdì ni èmi ni ni gbogbo yín àmọ́ nídìí ẹ̀rí yín a nídìí ẹ̀rí látọ̀dọ̀ yín ìpéjọ yìí ìpéjọ tí ọba mu ni tí Islam kọ fún wa tó yẹ pé máa ní à ń ṣe lọ́dọọdún bá ṣe péjọ lọ́dún yàn yẹn a tó ń péjọ bọ̀ lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ náà a tó ń péjọ kọ́dà ìlúmí ò tó ń dé ní gbogbo àwọn oríṣiríṣiríṣi ààyè irú péjọ yìí péjọ bẹ́ẹ̀ náà ní tọ́lọ́ ọmọ yọnu sí sòtòrí pé kí ni kọ́dà Nabi sallallahu láàrín sọdún ni anábì ni ah ẹ̀yà sọ́pọ̀ ẹ̀mọ́ ṣe máa qad abdalakumullahu yawmani khayran minhuma yawma ìdùl fitri wa ìdùl adha ọlọ́n ti pààrọ̀ ọjọ́ méjì fún yín tẹ́mọ̀ bí sọdún ọdún léyà àti ọdún àwẹ̀ so lẹ́yìn àwọn ọdún méjèèjì yìí a ní ọdún kankan mọ́ ohun ẹ̀yìn ló ṣe ọdún oríṣiríṣi ó ti dé sáwọn èèyàn ní ní ọwọ́ kọ́dọ̀ ọdún tó ṣe pé èmi yìí gan mo lè sọ pé hmm, mọ̀mọ̀gbà tọdún yìí bẹ̀rẹ̀ nílùú àyè ọdún ìjírá mọ̀mọ̀gbà tó bẹ̀rẹ̀ pa n rí pé ìjírá dọdún máa èèyàn lọ́wọ́ alẹ́sọ̀tán rẹ̀ atúnṣokun mólúdì náà àbí ọdá pé sí mólúdì náà tẹ̀kọ́ sun lọ́rọ̀ ìjọba ni ẹ̀dàkùn mùsùlùmí náà wá di bí kiriyó kiriyó lòun sunkún ọjọ́ àwọn náà ní ọjọ́ kírísímásì àwọn náà ní easter kí n tún mùsùlùmí lẹ́yìn ọdún àwẹ̀ ọdún léyà kàlàs ọjọ́ ikọ̀ wọ́n sì bí ànábì mùsùlùmí wá sunkún fẹ́jẹ́ káà náà ọjọ́ bí ànábì àwọn ọmọ ìgbà ó tún ya àwọn christian náà wọ́n ní 1st january pé ọdún àwọn fẹ́ bẹ̀rẹ̀ january calendar àwọn fẹ́ bẹ̀rẹ̀ mùsùlùmí tún lọ lè sunkún pé jíra náà fẹ́ bẹ̀rẹ̀ látùmọ̀ gbọ́lúdé rẹ̀ kí n ti yín anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ má fara ju àwọn yahudi àti nasara latattakhidanna subula man kana qabla anabi ni ẹ ṣọ́ra yín pẹ́ pé àwọn yìí àwọn nasara ilé ma sá ma fẹ́rẹ̀ anabi ni kọ́mọ̀ jẹ́ pé ẹ fẹ́ ma fara jọ wọn hatta law dakhalu juhra dabbin la dakhaltumuh so ẹni pé tí wọ́n bá ronú yóò rí pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ṣiṣẹ́ mọ́ wa lára anábì sì ń fọ̀rọ̀ yìí kìlọ̀ fún wa ni pé ẹ má jọ wọn tán bá kọjú sí báyìí kọjú sí bí anábì máa ń yapa wọn ni khaliful yahuda wal majusa bánábì ṣe máa ń pariwo nu àwọn yahudi àwọn nasọ́rọ̀ yìí ẹ máa yapa wọn ẹ má ṣe ń tábà ń so bánábì sallallahu alaihi wasallam anna dinahum kàdíní nasara la kàdíní muhammadin ẹ̀sìn wa kò ju ẹ̀sìn ẹ̀sìn annabi ma ẹ̀sìn nasara nílá káwọn kírísítẹ̀nì lásán fẹ́ jìn sọ qawluhu gbólúwà annabi tó ní wa sallu alayya annabi ní masa salatu fún mi fa inna salatakum tablughuni haythu kuntum asalatu tẹ bá ṣe yóò dé gbogbo ibi tẹ bá wà yóò dọdọ mi kò ní ìdí kẹ bi sàárè mi kẹ mọ pariwo قال شيخ الإسلام رحمه الله شيخ الإسلام صبايك يشير بذلك إلى أن ما يس يعني إلى أن ما ينالني منكم من الصلاة والسلام النبي انتيو دودومي من وصلاة تباشي أتبا سلام سمي يحصل مع قربكم من قبر وبعدكم تبا سمسالي يودومي بيجنسي يودومي ولا حاجة لكم ilà tẹ̀kẹ́rì ẹ̀yìndà yìí wọ́n túnmọ̀ sí kẹwàá sọ sàárè mi di ó túnmọ̀ sí pé kò ní bùkátà sí kẹwàá sọ sàárè mi di tẹ́ẹ̀mọ̀ wá pólì pé bẹ́ẹ̀ sàìdé bẹ́ẹ̀ òní bùkátà nídìí rẹ̀ kọ́wùlù wàlà tẹ́jà àìlùbù yóò tẹ̀kùn kò bọ̀rọ̀ anábì ni ẹ máa sọ lẹ́yìn di sàárè ilé yín قوله عن علي بن الحسن بن الحسين wọ́n ní gbólóhùn tí ẹ wọ́n tó gba ọ̀rọ̀ yìí wọ́n látọ̀dọ̀ Ali ọmọ Hussein radiyallahu anhu annahu ra'a rajulan Ali ibn Hussein orí arákùnrin kan yaji'u ila furjatin ọ wá síbi ihò kanat inda qabri nabi sallallahu alayhi wa sallam fayadkhulu fiha fayad'u wọ́n ṣe kótókótó kan sára sàárè ànábì sallallahu alaihi wasallam alákùnrin wá ń wá bẹ́ẹ̀ wọ́n wá kiri bọ́ bẹ́ẹ̀ yóò wá lóun ṣàdúrà ìgbà tí ń ṣe kíní yẹn fana awu Ali ibn Hussein wọ́n bá pọ̀ fún un yẹn ni pé àrọ́mọdọ́mọdọ́mọ ànábì sallallahu ṣe mọ̀ pé Hussein òun jẹ́ ọmọ Ali radiyallahu Ali ibn Abi Talib so Hussein eléyìí Ali yìí òun jẹ́ ọmọ fún Hussein ní wípé ọmọ kẹrin sí Ali bin Abi Talib àmọ́ Ali náà wọ́n sọ òun náà gbà tó wá rí arákùnrin yẹn fana áwù pé káì áà onídìíkẹ́ mo gbọ́ lọ́dọ̀ bàbá mi àìjáde bàbá mi gbọ́ látọ̀dọ̀ bàbá mi an rasulillah òun wá gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní kọ́ọ̀lù anabi sọ̀rọ̀ báyìí pé látẹ́tẹ́kìrú qabri ìdán àni ẹ̀ mọ́ sọ sàárè mi di ibi tẹ́ máa pò ní gbogbo ìgbà ẹ̀ mọ́ sọ́dọ̀ sọ́dọ̀dún wala buyutakum quburan ẹ̀ mọ́ sọ lẹ́yìn di sàárè wa sallu alayya ẹ̀ mọ́ sọ sàlátù fún mi fa inna taslimakum torí tẹ́ bá ti sálámà sí mi tẹ́ sàlátù fún mi yabluguni yẹn ni pé ọwá sọ̀rọ̀ òun fún ẹni yẹn ẹni yẹn bá rọra kó ọwọ́ dúró ni ọba pariwo mọ́ hadha al-hadith walladhi qablahu haidan àbí jayidan hasana al-isnadayn yẹn ni pé hadith yẹn hadith hasan ni wọ́n á fẹ́ mú takhriju hadith yẹn wá wọn ni amma al-awwalu farawahu abu da'ud alákọ̀ọ́kọ́ abu da'ud ló gbà wá وغيره أتلو من حديث عبد الله بن نافع الصاعد الصاعد قال وني أخبرني ابن أبي ذنب عن سعيد المقبري عن أبي هريرة بوشي برواية سنة تيانو فذكره هو حديثه ورواته ثقات مشاهير نبغى نتصل بوا أو تيالي فوق بالي سيورة ونتصل بجمع لكن عبد الله بن نافع قال òun sọ báyìí pé fi Abu Hatim laysa bil-hafiz ó ní Abu Hatim wà ń bẹ̀ òun ò kì í ṣẹlẹ̀ tí ó máa ń sọ nǹkan dáadáa ta'rif wa tunkar ìgbà míì yóò gba ọ̀rọ̀ wá tí ẹ gbà wọlé ìgbà míì ó lè gbọ̀rọ̀ wá tí ó tako ọ̀rọ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ ńgbà míì wa qala Ibn Ma'in Ibn Ma'in huwa thiqqa ó ní kò sí láì níbi ọ̀rọ̀ rẹ̀ ni pé hadith rẹ̀ ń tí a lè ó lè dé daraja kọ́lá ṣẹ́kù islam náà ni ẹ fi ní pé wọ́n ní hasanel isnadain ẹ̀rí pé wọ́n sọ pé sahihul isnadain yẹni pé hasan ni daraja wọn sọ hasan náà sì ń bẹ nínú àwọn hadisi àmàlò kọ́lá ṣẹ́kù islam rahimahullah ṣẹ́kù islam wà nípa misle hada wọ́n ní irú hadisi idha kana li hadithihi shawahid wọ́n ta bá rí àwọn hadisi míì tó jẹ pé ó tún ń ṣẹ̀rí rẹ̀ tó náà lọ gẹ́gẹ́ bó ṣe lọ́run ulima annahu mahfuz àti mọ̀ pé ajẹ́pẹ́ nìyẹn ọgbọ̀ọ̀nù wa hadha lahu shawahid muta'addida bẹ́ẹ̀ sì ni àdísì ó ní àwọn nǹkan mi tó náà tó ń àdísì mi tó náà tó ń jẹ́ ipò náà ń sọ́nu tí ẹni gbà wá wa qala al-hafiz kọ́ra wọn ló ní àwọn hadisi mi tó ní àwọn ṣàwáìdì ní àwọn hadisi mi tó kó jí kádìsì yẹn kó jẹ́ hadisi sahih wà á mẹ́lẹ̀ hadisi thani wọ́n ní hadisi ẹlẹ́ẹ̀kejì farawahu abu ya'la ismail wọ́n gbà wà nù wọ́dìyà محمد بن عبد الواحد المقدسي في المختار قال شيخ الإسلام رحمه الله شيخ الإسلام واصبي فانظر هذه السنة wọ́n ní kí wọ́n náà wo súnà yìí kayfa makhrajuha min ahli al-madina bó ṣe jẹ́ pé wọ́n mú jáde látọ̀dọ̀ àwọn ará madina wa ahli al-bayt àtàwọn ará ilé ànábì alladhina lahum min rasulillahi torí pé àwọn gẹ́gẹ́ ni wọ́n ní bùkátà sí ju ẹlòmíì lọ fakanu lẹ́wù adìbà àwọn ni wọ́n rí ọ̀rọ̀ yẹn dì mọ́lẹ̀ ẹ́rì pé Aliyu bunu Hussein yìí ó jẹ́ ara lé Ànábì sallallahu alaihi wasallam bákan náà ó tún gbé Madina náà ló fi ń kọ̀ fún ẹni tó fẹ́ ṣerú nǹkan tí ó ní eh, ra'ani alhassan bin ali bin abi talib ó ní ali ó ní hassan bin ali bin abi talib orí mi inda radiyallahu anhu inda qabr olóhùn wà níbi sàrí annabi fanadani ó wá pè ní fàwúwà fi bayti fatima ó wà nílé fatima sí ọgbẹ́ títí ali ibn hussein lásán lẹ́ẹ̀kan títí hassan bin ali gagalere tó jẹ́ ẹ̀gbọ́n hussein ó ní ó ní hassan ó wà ní yàrá fatima yẹni pé yàrá màmá wọn radiyallahu anha yàtà aisha ń jẹun alẹ́ lọ́wọ́ faqala ó wá ní alumma ila aisha ó ní wá jẹun faqult mo wá sọ pé la uridu ń jẹun faqala wá ní ma li ra'aytuka inda al فقال أواني إذا دخلت المسجد فسلم أني طبعا ومسلاسي قو سلاما مسلاسي لهم سلامسي ثم قال لين بعوا صبايك إن رسول الله صلى الله عليه وسلم قال لا تتخذ قبري عيدا يبقى النبي قفوا يبقى ما صاري من إتما لما قولي ولا تتخذوا بيوتكم مقابرا أسمى صلي دي ساري وصلوا علي ẹ máa ṣàṣàlátù fún mi fàyìnà sọ̀látà kún tọ́gbọ́gbọ́ ni àìsùnmà kún tún àṣàlátù tẹ bá ṣe fún mi yóò dọ́dọ̀ yóò gbogbo tẹ bá wà láàrín lọ olè yahuda wọn nà sọ hasan tó fi ọ̀rọ̀ míì kún tiẹ̀ látọ̀dọ̀ anábì bóun ṣe gbọ́ ó ní anábì láàánà àwọn yahudi àti ọlọ́lọ́run bí àwọn yahudi àti nasara ọláàánà wọn sọ sàárè àwọn anábì ọlọ́run bá di mọ́sálásí ma antum wa bani bil andalus illa sawa ó lẹ́yìn yìí àtàwọn ọmọ ará andalus yẹn ni pé àwọn tí wọ́n ń bọ tánṣẹ́ tán máa ń sin sàárè ẹ̀ yàtọ̀ síra yín níbi kí lọ wá ń bí sàárè ànábì tó wá mẹ́gbò wà lemọ́lemọ́lemọ́ ànábì ti kọ fún yín aláìgbọ̀rọ̀ ni so ní pé wọ́n tún fi lẹ́yìn náà ṣẹ̀rí wípé Hassan gangan òun náà kọ fún yàn bẹ́ẹ̀ sì ni àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi ni torí ní sọ́ba sọ tán bá rí àwọn tó ń sọ pé wọ́n mọ̀ lọ́bi sàárẹ́ ànábì náà wọ́n láwọn ọ̀tá ànábì nù ọ̀dà sí Hasan náà ọ̀tá ànábì ni Hussein náà ọ̀tá ànábì ni kódà gbúrú rí wáyà yìí ó jẹ́ tó ṣe pé ìyẹn ó fi mọ anù torí nu ẹni tẹ́ bá rí ẹni tí ń fún anù sáyé jù lónìí àwọn ẹṣẹ́ àyè gbogbo ẹni tó náà bá wá fẹ́ fún anù sáyé kò sítírà tí ó rí ká jù kí ó lè fi rẹ́ amù fán ju tíra àwọn ṣe àlọ́ ó lóun tún tóun gan bá fẹ́ ṣe rí ibú tíra àwọn ṣe àyè náà ní ọ̀rọ̀ lè máa kà tura àwọn gangan nípìnlẹ̀ orí ibú so tẹ́ bá wo ẹ̀wọ̀n Hasan lọ́gbà hadith yìí wá atharu yìí tí atharu ti ti Hussein náà ni akàní ìsìn yìí lákàtí Hasan yìí torí tí wọ́n bá wí wọ́n ni Umar radiyallahu anhu wọ́n lóhun ni òun lọ́dá agbókínú kalẹ̀ sí umaru náà ni Hassan yìí riwaya Hassan àti Hussein sí umaru ní radiyallahu anhu tó ní pé gbogbo eléyìí láti mọ̀ pé tí àwọn ẹni wọ̀nyí tí wọ́n bá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n ń ṣe kódà ní mẹ́wàá ní àwọn Saudi wọn fẹ́ràn Ànábì wọn ni wọ́n fẹ́ràn rẹ̀ tí bá ní kí ló dé nínú méjì kí n débi sàrẹ́ Ànábì tí Hassan náà kò fẹ́ràn Ànábì báyìí Hussein náà kò fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam so náà lè fún ọ pé ọ̀rà ń pé ìwọ ni nǹkan ń ṣe àgbọ́yì rẹ̀ ọ̀kọ́lá Sa'id aidan Sa'id ẹni òun náà sọ báyìí ó ní haddathana Hibban bin Alish haddathana Muhammad bin Ajlan an Abi Sa'id mawla المولى المهري قال قال رسول الله صلى الله عليه وسلم لا نبص لا تتخذ قبر عيدا àni ẹ má sọ dún ilé sàárè ni ẹ má sọ dídé ẹ má kò ní gbogbo gbà bí ẹ pẹ́ ìsọdún wàlá abúlé takò kò wúrọ̀ ẹ má sọ lé ní sàárè wasallu alayya ẹ má sọ sàlátù fún wa inna salatakum tablughuni àsàlátù yìí yóò dé ọ̀dọ̀ mi bí tẹ́ bá ti wà yóò lọ́dọ̀ mi qala shaykhul islam فهذا المرسلان فهذان المرسلان من هذين الوجهين المختلفين يدلان على ثبوت الحديث لا سيما وقد احتج به من ارسله سوني حديثي حديث مرسل مجيج يعني كي عوامي تاكاي مرسل ابو سعيد سعيدي بن مسيب سو كي مرسل رني تو تي بينا apadà rí àwọn tí wọ́n ń ṣe nǹkan wá gan tí wọ́n ò líǹkẹ̀ mọ́ sàhábà tó lọ́dọ̀ Ànábì sallallahu so àwọn gan náà wọ́n padà mú ọ̀rọ̀ wá ṣe pé apadà rí ti ọdún anabi sallallahu alaihi wasallam wazalika tẹ́lẹ̀ ṣubúta òyìn túmọ̀ sí pé àdísì yẹn fẹsẹ̀ rílẹ̀ indahu hada law lam yarwi min wujuhin musnaduhu ghayra adhin fakayfa qad taqaddama musnadan kódà tí o bá mú mi wá tó ní sanad pàtàkì jùlọ àtẹ̀tí wá mú ìtó ní sanad wà látọ̀dọ̀ wọ́n ní gbólóhùn tí ó sọ pé Ali ibn Hussein tọ́dàpọ̀ Ali ibn Hussein ay ibn Ali bin Abi Talib ẹnìkan fẹ́ ṣàlàyé ìròyìn nípa ẹnìkan ní Ali ibn Hussein so Ali ibn Hussein yìí náà ni àwọn yẹn máa ń fi tíra kata máa ń pè ní zuhud òun náà كتاب فيه أشعار تجلي عن القلب المغفل كل رين تولى قوله نظما ووعازا وتذكيرا علي ابن حسين ثم في صدره والله أعلم سنده أنا لما بيقول لي أقوم كلقة أما يما في تسي ọ̀dọ́ rẹ̀ ابن حسين ibn Hussein náà abẹ́ ṣàlàyé rẹ̀ yìí wọ́n ní al-ma'ruf wọ́n ní bi Zainul Abidin wọ́n afdalu tabi'in ara àwọn tí wọ́n lọ́lá jù ní inú àwọn tí wọ́n jẹ́ tabi'un min ahli baytihi inú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam wa a'lamuhu lára àwọn tí wọ́n nímọ̀ jù inú àwọn ará ilé ànábì ni qala zuhri mamu zuhri sọ báyìí ó ní ma ra'aytu qurashiyan afdal minhu ó ní imamu zuhri olóhùn orí ẹnìkan tó jẹ́ ìran quraish tó lọ́lá ju ali ibn hussein lọ mata sanata talata wa tisa'in ala sahih wọ́n nígbà tó kú ó kú ní ọdún àádọ́rùn àti mẹ́ta lẹ́yìn gbàtà náà sọ̀rọ̀sọ́làm sí yíra wà abul hussein bàbá rẹ̀ tí ń jẹ́ hussein síptì rasulullah sallallahu alaihi wasallam òun يوم عاشوراء يعني في حسين هي ẹni pé ẹ̀yìn eh, hussein ohun aṣìṣọ́mìnà annabi oníkọ́ gba ọ̀rọ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wà só ṣe ìdáyọ́ mọ̀ àṣùrọ̀ níjọ àṣùrọ̀ náà ni náà ló kú ẹni pé níjọ ìní wọ́n pa sanata ashida wa sittin tó jẹ́ ọdún kan àti àádọ́gọ́ta òkú 61 wọ̀lá ó sì ọdún àádọ́rùn àti mẹ́fà yẹn pé 56 náà lórí ìlà yọrọ̀bì yọrọ̀ náà wáyé yẹn ni pé wọ́n ń ṣàlàyé tani Hussein bákan tani Zainul Abidin Zainul Abidin yìí nú àwọn tó ṣe pé ọlọ́wọ́n bá dá lọ́lá lẹ́yìn gbàtà nẹ́sọ̀ lọ́sọ́lá lọ tán ni tó ṣe pé àwọn èèyàn sì máa ń ṣe àpọ́nlé tó lágbára fún un kódà tí ń lọ àwọn èèyàn máa tí ó gẹ́bí kọ́ jẹ́ mọ̀lẹ́bí ànẹ́bí sọ̀sọ́lá ó tó pé tó wá ṣe kọ́ jẹ́ mọ̀lẹ́bí ànẹ́bí nìkan ó tó ń jẹ́ ẹni tí ó jẹ́ àfà ẹni pé náà la kà yìí wọ́n ní Imam Zuhri ní pé ma ra'aytu Qurashiyyan afdal minhu ní kí mi rí ẹnìkan tó ń jẹ́ Quraysh nínú ànẹ́bí sọ̀sọ́lá ni wá ń lọ bẹ́ẹ̀ nìkan ṣe ni wàhálà báyìí ó sì mọ̀ ọ́n tẹ̀lé wọn bí ẹnìkan ṣe padà lára àwọn tí wọ́n ń tẹ̀lé nù tó bá fẹ́ máa lù ú àní ìgbọ́n Hussein nípa ìfilẹ̀ ìfilẹ̀ ìfilẹ̀ ìfilẹ̀ sọ wá ní ká bá wọn pè é fún wa ní kí ló dé kí ló dé tó ń bú mi ẹnìyẹn sáwà dákẹ́ wọ́n á sọ fẹ́ nìyẹn pé má àìlèmtà mí ni asghar aw akhaf ní tó mọ̀ nípa mi ó kéré yẹn ni pé èébú tó ń bú mi yìí èébú ara mi ju báwọn lọ ẹnu tọ́lọ ń kàn ní kó rí ní ìsìn náà ló ń bú lára mi tó akọ bá rí mi ni àwọn bá tó bú mi jù bẹ́ẹ̀ lọ wípé tó akọ bá níbi nǹkan kan ní sọ fún mi kí n gbọ́ ní tó bá fẹ́ béèrè béèrè kí n gbọ́ sọ ẹnu tí Zainul Abidin tó sọ ara ẹni òun sì balẹ̀ lára ti ń bu bí kéèyàn orí gómìnà lápòjúwe káyọ̀ ọmọ pọ́nlẹ́gbà ní ẹwọ́n tẹ̀pá àwọn ọ̀fẹ́ sí ìlú ó ah, ẹmọ́lù ẹmọ́lù wọ́n ní kẹ́kọ̀ọ́ wa so irú yìí èèyàn kẹ́kọ̀ọ́ sẹ́wọ́n bó ṣe tó sẹ́wọ́n pé gírímọ̀ káyọ̀ dààmú pé mi ló ń bú so àwọn ẹ̀kọ́ tí ẹ̀mọ́ ń kọ́ lára wọn ní ọkọ̀ ẹ̀ríkọ àwọn Yorùbá náà ni wọ́n ní èbú ìṣe kíni kéèso so ikú iṣu lára àyàn wọ́n kíni ó Abidin ọlọ́mọdọ́mà Nabi sallallahu alaihi wasallam ni kí tó ṣe pé yẹn yẹpẹrẹ àfáàlà ni so n tó wá ń ni ẹni pé ṣẹ́nu wọn tó orí tó fi ń bú mi nù láì fi mi pọ̀ jù so bí mùsùlùmí ṣe máa ń rí nù bí ẹni tí ó bá ní ẹ̀mí ìtẹríba bí ṣe máa rí nù àmọ́ kó ọ̀nà yẹ́ lọ nínà ẹ̀yà ló ń sọ̀rọ̀ sí báwọn ẹmọ̀ náà kí ni kátàkátà nù so ìgbàtẹ́ni yẹn tó wá sọ fún àwọn ah, khajila rajul ah, ojú ti ọkùnrin ọ̀hún ojú ti so lẹ́yìn ìgbà wá ní zero àbí nìtò wá ní pé kátó wá fún ní nǹkan ẹ̀bá so àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ lóríṣiríṣi lórí àwọn tó bá jẹ́ àwọn kọ́lọ̀ kọ́ mọ́ṣá sàánú fún wa irú àwọn wàyí kọ́lọ̀ kó fi rọ àwọn náà lọ́rùn ẹ̀mí ìtẹ̀ríba gírímọ́ká ipò lẹ́mí àwọn èèyàn gan kọ́lá ní tí ò ní kálàmọ́ rí ẹlòmí òru tó tí ò jẹ́ kó tó gírímọ́ká yìí kò sí nímà ìjọra lójú kò sí nímà pé òun jọra àwọn lójú ni kí wọ́n pè ní ẹ̀hẹ́ kí ni ọ́ èmi kí ni jẹ́ mi kọ́lá àdébùsọ̀ náà sọ́lá mi kọ́ alẹ́kọ̀ọ́ débi pé tó bá ń kẹlẹ̀kùn tó bá ń kẹlẹ̀kùn tó bá ní tani ọgbọ̀rọ̀ lé mi gíníjé mi dákọ̀ ara rẹ̀ kọ́lá ìlòmí bá jẹ́ débi pé tó bá ń kọlù rẹ̀ ẹ̀dàmọ̀ta ní bá ń sọ̀rọ̀ àfá àbùbàtà ìlú àmọ́dẹ̀rẹ̀dẹ̀ òun pèrè àrẹ láfà àìgbádùn mọ̀ lára rẹ̀ o ẹlòmí ti bá ń pèsèntì kọ́lá lé rédíò àìlẹ́kọ̀ọ́ kó sára àwọn èèyàn bá kó wà láìwò ìsínfà gírímọ́ká ìyẹn àwọn ẹ̀mí ọmọ ya yí alìsáàs àrùbàtà ah ìwọ òsáàs òun kúrò rẹ ní òsáàs ẹ̀yìn àbí èmi alìhájì ó kúrò rẹ ní èmi sọ ìmù náà èmi alìhájì ilé kan kàkiri jẹ́ alìhájì wàláhì gbogbo èèyàn yá àìgbàgbọ́ yẹ́sìn tí kó wá lọ́mọ gírímọ̀nkáyì ọlọ́mọ gírímọ̀nkáyì anẹ́bìsọ̀lọ́wà sọ́dà fẹ́ bá kalẹ̀ fún tó bá níta nù anẹ́bìsọ̀lọ́wà Muhammad sallallahu alaihi wasallam anábí ó dákọ̀ ara rẹ̀ ní tó pẹ́ tí bá ń múlò ah ah so tí ń jẹ́ pé èèyàn ní ìtẹríba fọ́lọ̀ ọba nù àmọ́ta ní èmi àníta ní àbí ni àwa náà ẹ̀yìn ẹ̀yìn wo ìwọ náà ló ń dà wá wà ní kírù yìí ń ṣí náà alẹ́ náà sì kọ́wọ́ àwa lè kọ̀ fáwọn èèyàn wala yunkirul qawla hina naqul òun nìkan náà ní bá gbígbọ́n káyì tí ó dáa tí ó dáa so òun ni pé ogúrò àwọn kan wọ̀nyí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ní ọkọ̀ lára àwọn tó ń jẹ́ àwọn sálàfọ̀ ilé so àwọn ẹ̀kọ́ pọ̀ àwọn súnà lẹ́sọ̀lọ̀ sálàmù pọ̀ ní tó dáa jù náà ni kó mọ́ tafẹ́ ké níbi rẹ̀kẹtẹ ju pé wàláì àbá sí ń bọ́ kama ẹlò ẹ̀mí ẹlòmí ga ẹ̀mí ẹlòmí ga wàláì kò lè fa omi níta báyìí ó ti rí pé a nkiri wa jẹ ọjọ́ tó fún wa ní nọ́bà zone min yẹni ẹ̀yàwó kọ̀bẹ̀sọ́tún min yẹni akhlaqi salaf ẹn Umar ibn tó ṣe pé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi òun náà jẹ́ ọlọ́lá ọba bákan náà lòun náà jẹ́ ìjọkẹlẹ̀ nìkan wá wá so wàtàdọ́ ẹ̀sìnú wọ́n wọ́n yàtò tí wọ́n ń kọ bí kí ọmọ kọ̀ kankan so wàtàdọ́ ẹlẹ́núrù ẹlẹ́núrù àlejò yẹn wò pé ah, iná yẹn ti fẹ́ kú wọ́n ní ẹ̀fílẹ̀ máa ní ìpàdàtàn tó bá ni iná tó wá fẹ́ kú ya ni àlejò wá wò wá ní ah, ah, ara wọn máa ń kan lójò kó yẹn ní máa yẹn jẹ́ ọmọ ọ̀dọ́ ni bí káwọn ní bí ìtàwọn bla bla ti na na ti ló ẹsẹ̀ sùn ní ìsinmi títí iṣẹ́ látàárọ̀ ẹsẹ̀ sùn ní kó sùn ẹ wo ìtẹríba sẹ̀pẹ́lò mi kí o bá sùn wọn ò bí ọdá kí kọmọsẹ̀ rí ó sùn ó ní ẹjọ́ kó sùn ọsẹ̀ bẹ̀rẹ̀ orún ẹjọ́ mọ̀sùn mẹ́mọ́ jìyẹ mọ́dàmù rẹ̀ ẹ wo ìtẹríba ó mọ́rọ̀ bọ́nà àbúlá yìí wá dìde fúnra rẹ̀ ó wá lọ lè mú wọ́n ní kúmtù wà á ní Umar ibn Abdul Aziz wà á dọ́tù misbá wà má zùtù ana Umar ibn Abdul Aziz ó nígbà tí mo dìde tí àtùpà yìí kú mo lọ lè mú àtùpà mo ṣe dìde fún ara mi Umar ibn náà ní í jẹ́ ó kọ̀ mi ò yí ìgbà tí mo tó tàn án náà fún ara mi ó kọ̀ mi ò yí àìgígẹ̀ mí òun ni ma ń fà pé mí níwà sí kí ní kí lọ́wà sí fún ọ kí ló sí fún ọ so ìkíkí tẹ́ ń bá ga ohun sí èèyàn wà láẹ̀lẹ́ padà ga sọ́nà náà tó ló padà máa wípé òfin yìí àkùbẹ́mìlàmù àkùbẹ́mìlàmù sí kọ́lọ̀ kọ́mọ́ṣà sànú fún wa àwọn ẹ̀kọ́ oríṣìí mi lára àwọn sálàfù kọ́lọ̀ kọ́mọ́ṣà jí kó wúlò ó jí ká jọ wọn هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم Salamu alaikum. Ìbéèrè yìí bọ́ báyìí. Ǹjẹ́ obìnrin lè kírun jàmá látàrí gbígbọ́ ohun microphone láti mọ́sálásí? Náà pé ẹ̀sọ́nù ọ̀rọ̀ àwọn àṣàyẹ̀ ìjọba ti sọ́kọ́ wáyé. Náà sọ́nà ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ẹ̀yìn kí èèyàn máa gbọ́ ohun microphone láti ilé láti máa fi tẹ̀lé ìrùn ọ̀dọ́ àwọn pàtàkì jùlọ fún obìnrin tó fẹ́ kí ọ̀rọ̀ nílé kí sọ́dọ̀ ní kó tẹ̀lé ìmáàmù tó bá ti wà nílé rẹ̀ orí dáràn rẹ̀ kí àmọ́ àǹfààní kan tí mi kàn fẹ́ káwọn èèyàn máa jẹ pàtàkì jùlọ àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ bí àwọn méjì lọ́dọ̀ ọkọ wọn ẹ máa jàǹfààní ìjẹ́mọ̀ láàrin ara yín àti ìyàwó àti ẹni tó jẹ́ alákọ̀ọ́kọ́ rà bí yàrí ọmọ ìṣòro pé wọn ẹjọ́ kíjàn máa nínú ilé kẹ́nìkan ṣe kẹ́nìkan sáyé kẹ́nìkan jẹ́ màmú kẹ́nìkan jẹ́ màmú so ẹ̀fì ní ládàá ìjẹ̀mọ́ yẹn ládàá yóò tó fi pọ̀ sí irú àwọn nǹkan yẹn náà làwọn àǹfààní tí yẹn máa ń jẹ so tó bá pọ̀ bá ti di pé oríire líǹkì ìjẹ̀mọ́ tó oríire súnmọ́ mọ́sálásí onílẹ̀kọ́ ní ọ̀ntẹ̀lé ọ̀hún bàtí torí pé kí ni wọ́n lè múná lọ bàtí lè bàjẹ́ so tó wà ní pé ìdààmú wa báyà kò bá mu wọ́n lọ wọ́n àìlọ. asalaamu alaykum. wa oníbẹ̀rẹ̀ ni tẹ́yìn bá tí ó bá ṣẹlẹ̀ pé èèyàn kan dájú ó bọ́ sọ́rọ́ ọjọ́ ọlọ́run bá tí wọ́n á bí lọ sí tẹ́ bọ̀tẹ́lẹ̀ yẹn jẹ́ nínú àwọn èèyàn bí ìjà tẹ̀kítírí so ẹ̀dàkùn táyà sí bàtà ń kí wọn bẹ́ẹ̀ sẹ́yìn náà lè bá jọ ìgbéyàn ah, ọ̀rọ̀ tí ò rújú lélẹ́yìn ọ̀rọ̀ tí tí wọ́n bá lóò kírun sí la wọ́n náà tó di ó tó di kejì ẹ̀rù so wọ́n ni pé alùsùn náà wọ́n jẹ́ mọ́ a wọ́n máa ń kírun sí ẹni bọ́ọ̀lì la àmì tó bá jẹ́ pé kìfìrí rẹ̀ tó clear náà ni alùsùn náà ní kírun sí la àmọ́ pé ẹ wà ní kíní kan àbí kíní kan àbí kíní kan àbí bẹ́sẹ̀ lérí ti tàwọn tó jẹ́ àwọn jẹ̀mọ́ tẹ̀kọ́fìrí àwọn àwárí jì yìí so kò sí tó ní kí ọmọ kírun sí wọn là kọ́nà yìí máa ń sọ ipe èmi lè kírun lẹ́yìn wọn lè kírun lẹ́yìn wọn àwọn ni wọ́n ní pọ́blẹ́mù àwọn ni wọ́n ní ṣòro nínú ẹ̀mí sùfí ọ̀nà bá ní pé ní kírun lẹ́yìn àà ah, àfi tí wọ́n bá fi dẹ́lómi lẹ́kọ̀ọ́ dé pé wọ yìí ẹ̀wọ́ ilé kírun lẹ́yìn mílò ní kírun lẹ́yìn kó dùn ọbí tí ma ń dóyàn ńlọgbò mílò lè kí tàpéyàn dé ìbí sí máa ń rí òun orí rẹ̀ fún ẹ̀rọ rẹ̀ nìkẹ́rù rẹ̀ nìkẹ́rù tó pé ẹlòmí lára wọn àbí kí ní pé wọn ń sálámà síyàn kí wọ́n wá rí ọkọ̀ àrẹ àbó ní pẹ̀lẹ́ wọ́n yé kò ni òun kàfàrà mi yẹ kàfà rẹ̀ iná tí wọ́n náà fi so iná ni àmọ́ kò sí nǹkan tó ní kí wọ́n kírun sí ẹni tó bá kú bákan náà ẹ bá wa ṣàlàyé nípa àwọn ayẹyẹ ìsàlẹ̀ yìí nígbà mùsùlùmí ànábìsì àwọn ayẹyẹ ìsàlẹ̀ yìí ayẹyẹ ayẹyẹ ọ̀kẹ́ sùnú ìbá mùsùlùmí ànábìsì ọlọ́ọ̀sọ́lá aláwọ̀kọ́ ìkómọjáde nìka òkú ṣíṣe bájẹ àti bẹ́ẹ̀ lọ pé bídá ni kò sí ti ń jẹ́ bẹ̀rẹ̀ nínú Islam kọ́dà ẹ̀ṣẹ̀ ni kíyàn ó ṣe ẹ̀ṣẹ̀ ni kíyàn ó bá wọn lọlẹ̀ ẹ̀ṣẹ̀ ni kó bá wọn jẹun pẹ̀lú hadithi Abdullah ibn Jarir al-Bajali tó ní pé kunna na'uddu al-ijtima' inda ahli al-mayyit wa sana'atihim gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tó kó bá kú táwọn èèyàn máa ń ṣe ní ohun àrùn àgbákò rẹ̀ ó ṣe pé ó kálukú náà mọ̀ sọ pé àìkáì dákẹ́ dákẹ́ dákẹ́ sọ àwọn ọmọ rẹ̀ pé dákẹ́ inú rẹ̀ àkáì amóṣe sọ ni ẹ̀ṣẹ̀ lálá ni inú máa ń bí ọlọ́wọ̀n ọba nìyá ni máa ń bí ọlọ́wọ̀n ọba nù ni ṣùgbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ní gbogbo àwọn táwọn kọ́látọ̀dà nẹ́sàn lọ́sọ́lá ni pé péjọ nílé olókùn bákan náà kí olóòkú kọ́ máa dáná káwọn máa jẹ́ irú ẹ̀ṣẹ̀ tí ẹ ti bá ń ṣe eh, eh, eh, irú ẹ̀ṣẹ̀ tí ó gbà láyẹn náà lèyàn náà gbà tó kọ̀dá èyí péjọ mẹ́ èyàn gbọ́dọ̀ bá wọn jẹ́ kọ́lá tó bá dá oúnjẹ wọn èyàn gbọ́dọ̀ jẹ́ èyí ò lọ tó bákan náà bá dè náà bá dè òun náà sí nínú ẹ̀sìn bẹ́dà ni ẹ fi hàn jìnnà sí i torí oúnjẹ tó máa ń ṣe níbi ìyẹn èyàn ní jẹ́ láti fi kún ẹnìyẹn lẹ́kọ̀ọ́ ni wípé nǹkan burúkú ni tó ń ṣe yìí kìí sí pé oúnjẹ gẹ́gẹ́ ni oúnjẹ ìwọ̀ gẹ́gẹ́ bí ti bitolókù náà bákan náà ìkómọjáde ìkómọjáde oúnjẹ rẹ̀ fún ẹni tó bá dáná sí tí wọ́n ní ó bá jẹ́ ní ọjọ́ keje yẹn náà ni wọ́n ń ṣe tán dáná sí so ẹni tí ó bá rí pé òun lè jẹ́ èèyàn lè jẹ́ so kò sí aburú kò yí kò yí ṣe gẹ́gẹ́ bí oúnjẹ títí òkú kọ́lákòjọ ti bẹ́ẹ̀ dè torí pé kí ni arínú àwọn tó ń jẹ́ àwọn tàbí ẹ̀rún tó ṣe pé wọ́n dáná àmọ́ ètò clear tó sì hàn sí mi jù òun náà ni pé kò sí iná dídá níbi àkẹ́kọ̀ọ́ so wallahi ana adínú Allah bihi òun lè ti mí sì fi ń sin ọlọ́run ọba fi ń sin ọlọ́run mi òun náà ni pé tó clear sí mi òun náà ni pé kò sí òun náà ni ó sì wà afghan òun ló lájú bẹ́ẹ̀ sì ni mùsùlùmí yẹsàá wàrọ̀ ẹni afdọ́lìyà ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi ní tábà ló dáa náà lè yẹ máa ṣe àmọ́ tó bá lẹ́ni tó ń ṣe ni òtún mọ̀ sí pé àwọn ni ó fi orú bídíà àbí ó ṣe bídíà sí wọ́n lọ́ọ̀rùn àìlọ́ àmúńjẹ nìkan sí tó tẹ̀ burú bí òun bẹ̀ oúnjẹ ìyàwó ṣíṣe sí tó burú bẹ̀ ní tí yẹn lè wò ní pé tán máa ń ṣe tí ò bá dáa bí wọ́n ń lùlù káàkiri gbẹnugbẹnugbẹnugbẹnugbẹ amọ̀dé rẹ̀ àmọ́ oúnjẹ yẹn ìyẹn lè jẹ́ tó bá ní kí ló àyìn náà ò ní owó olùtẹ́ nínú mẹ́rin àkílótọ̀ wá ẹ̀rí gèlè táwọn obìnrin ya tán ya tán ya gèlè ni àkílótọ̀ wá ẹ̀rí bí ọkùnrin àtòbìnrin tí wọ́n pọ̀ mọ́ra wọn ni àìwọ́wà o àmọ́ ìwọ̀n ní oúnjẹ ìyàwó ìwọ̀n ní pín ọmọ jẹ́ so wọ́n gbé wálé fún yẹn ni wọ́n fi ránṣẹ́ sí ọ so wọ́n lọ ọ̀rọ̀ àìlọ torí oúnjẹ yẹn oúnjẹ tí ó bá mu oúnjẹ tó nípìnlẹ̀ so wọ́n lọ ọ̀rọ̀ àìlọ so mo ti ṣàlàyé ọ̀ náà. bàdé ló kù. mo ǹjẹ́ ni ǹjẹ́ ó tọ́ fún ènìyàn láti ṣe ìsìnkárọ̀ fún ọmọ ìyá rẹ̀. òyìnkí ń báyà ṣe ń sèkọ́ ọ̀hún kálukú ló ṣe tí ó bá mọ̀ ẹ̀ ṣàlàyé fún un àmọ́ pé jẹ́ ń bọ́ لا لا kọ́rọ̀ lánàá wọn bá yàn ṣe ṣe wọ́n bọ̀ wọ́n àìdàn náà oníbẹ̀rẹ̀ ni kí ni máa fún ẹni tí kò kúnlẹ̀ fún àwọn òbí rẹ̀ méjèèjì má tí wọ́n á sì yàn lódì nínú ilé tí wọ́n fún ní oúnjẹ má tí wọ́n sanwó sùúrù rẹ̀ má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni yẹn kọ́ yọjú sí olóòwà ṣe tán so àmọ́ ìmọ̀ràn tí mo ní fún ẹni yẹn mọ̀ràn méjì náà nìyẹn àwọn kan ní pé kó yí ẹnìyẹn ipe gbogbo tí máa ń jẹ́ ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn tí wọ́n bá fẹ́ ṣe òdodo rẹ̀ o lódodo ẹ̀sìn o ìmọ̀ ń wọ́n lẹ́nu tí kò kí ń rí ìṣòro mẹ́ àmọ́ lókùnbà tí wọ́n bá ti dúró lédè rẹ̀ tó sì ní ìdúródé pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run padà ṣe àbáyọ fún tọ̀ pẹ̀lú ọlọ́run padà ṣe ọ̀rọ̀ fún un oríṣiríṣi àti àìmọye experience oríṣiríṣi pé ọ̀tọ̀ ní èyí tí ṣẹ́lẹ̀ Islam tèmi yàgẹ́gẹ́ sọ wípé ẹni tọ́lọ̀ bá bá ń rí sí hàtò ìkíláàsì rẹ̀ pé á àníyàn rẹ̀ dáa pàníyàn rẹ̀ dáa lórí tó ṣe pé ń túntọ́ lọ́rùn ló ń ṣe ọlọ́wọ́ bọ́ ọmọ bí ó bá ṣe ṣe àánú fún yàn tí ó sì ọ̀nà fún yàn tó yóò bá wọn tó bákan náà ọlọ́wọ́ bí ó ṣe bó ṣe ṣe ìdẹ̀kùn fún yẹn lórí ọ̀rọ̀ yẹn so ẹlẹ́kejì wá ní pẹ́ nìyẹn ó ní ìkọ́ ọmọbìnrin ọlọ́wọ́ wa àdúrà wọn náà pín sọ́nà méjì àdúrà ọkọ ni pé kó mọ ṣàdúrà fúnra rẹ̀ kọ́lọ̀ kó mú un dúró ẹlẹ́kejì òun náà ni pé kó sì mọ bẹ ọlọ́wọ́ wa kó ṣẹ ní àwọn òbí yẹn rọ fún òdodo àdúrà méjì sí náà àdúrà yẹn ó lè wá yá ó sì lè mọ yá àmọ́ náà oríṣiríṣi pẹ̀lú experience yẹn rí gan ọ̀nà oríṣiríṣi ìmọ̀ bọ́yá ni ẹ ń bẹ lára nìkan olè ṣe tàbí tí bá ti ń sọ ẹni ẹnà mọ̀ pé á ah, ọ̀rọ̀ òun náà ń sọ èmi sílẹ̀ tó ṣe kó ń sọ pé òbí òun ń bínú ní ìbínú tó lágbàá ẹwà ojú ọtọ́lọ́wọ́ ó ṣe tí ó gbà tí ìmọ̀ràn tí mo sáfẹ́ ni ẹ̀rọ ni pé dúró dédé kò sì mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ìjọ ti ṣe ni wọ́n bá rí brọ́dà wọn ló ń bá wọn pé áá ah, olóńkẹ̀ ah, jáde màmá òun sì fẹ́ ra lú lọ́dọ̀ yẹ onílúrú ìyá wọn bá ní áá ah, àwọn ọmọ áá sàlámù àlékún olúrú sàwàdà sí wọn ni wọn àlékún sàlámù àlékún wọn dà púpọ̀ àmọ́ òun ní pé ikúnlẹ̀ yìí náà ní tiwọn ìkúnlẹ̀ yàwọn ni ẹ̀ sẹ́yìn náà ni wọ́n méjì ni ọmọ méjì bẹ́ẹ̀ méjì ni wọ́n àwọn àkó gbádùn àwọn ọmọ owó yìí àwọn ìkúnlẹ̀ ni yóò ló bá gbé ló bá lọ tí ẹ̀ ya bá pẹ ọmọ pé á látò ní mọ̀yọ́nù sí kúnlẹ̀ mọ̀yọ́nù sí mọ́kúnlẹ̀ fún ọmọ bọ́lọ̀ ṣe lè sábà bínú tó náà ni experience oríṣiríṣiríṣiríṣiríṣi ẹ ti máa ń fáwọn èèyàn ní mọ̀ràn pé máa ẹ máa ṣe máa ṣe máa ṣe wà láàyè tí ń kiri ara rẹ̀ gbé tó lẹ́yìn náà wá ní tó bá gbà yóò tọ́lọ́ rẹ̀ wọ́n tó gba nǹkan míì wọ́n gba nǹkan míì lọ́wọ́ rẹ̀ kì í ṣe yóò nìkan wọ́n gbà wọ́n fẹ́ kó dí bí táwọn ní kó dìde dé bí táwọn náà nìkan mọ́sí kankan tó bá yára irun gbẹ̀yìn ló tún ní wọ́n lára tó bá yá sòkòtò rẹ̀ ló tún ní wọ́n lára bó sì jágún náà ni yóò ní wọ́n lára yóò kò lérí kúnlẹ̀ nìkan so hajjita àti ẹ̀kúnlù mẹ́sìláwọ̀ ọdún kéèkéè ó fi wá rí bí irú wọn tó wá dùn wọn so oníbẹ̀rẹ̀ ní ìbátẹ́lẹ́ kámọ́jọ pé alẹ́ àná bíi kámọ́jọ àwọn Yahudi àtàwọn Nasara pé wọ́n dá ìmúlẹ̀ àwọn náà tọ̀ àwọn ọ̀dọ́ náà wọ́n wà nílùú kàkà náà wà lù kákúrò àjọ àmọ́ làágùn àgbà lò tó wá rí bẹ́ẹ̀ ẹlẹ́kùnrin àwọn náà lè ẹni mẹ́rin àwọn náà ti jẹ́ bí pírẹ́sidẹ́ntì fi kan fáwọn obìnrin Yorùbá tó jẹ́ pé àwọn mọ́tà tó náà bàyẹ̀ máa lọ sọ́ọ̀sì àwọn síwáṣí fún wa àwọn kó wọn jọ àwọn jọ máa ń sọ̀rọ̀ ẹlẹ́kùnrin sí ìwòrán ìṣẹ̀yà wọ́n máa ń kó wọn jọ sí wáàsí fún wọn. àbí wọ́n máa ń bá wọn sàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àbí. mi question yẹn ò clear sí mi dáadáa àmọ́ kí wáyà kí n bá wọn dáhùn náà bá lẹ́kọ̀ọ́ èyí tó bá ti di sọ́dún àlásàrì sí mọ́bí àwọn ọmọ àtò òjò òjò abẹ́ nígbà mi kà mọ̀ fún mọ̀ nígbà mi kà mọ̀ sí àwọn àlò àwọn àlò tó wá sáájà àgbọ̀ ìlú jẹ́ ọ̀kẹ́ ó ti wá kílẹ̀ báyìí ti kílẹ̀ báyìí so tí wọ́n ń sọ ni pé wọ́n ní ní north ipe àwọn rí pé àwọn Christian wọ́n ń ṣe ń jẹ àwọn mùsùlùmí àwọn àwọn òkúkí làwọn ṣe o àwọn àwọn pé a ẹjẹ́ káwọn náà ọ̀gánáìsì ìkójọ kan fún àwọn mùsùlùmí sọ àwọn sì wá sí fún wọn àwọn sì jó wọn lílò wọn jó sọ láti fi sí ojú wọn kò níbi káwọn náà wọn lè máa sí pẹ́sẹ̀n so ìlànà yìí kódà ànábì ni a máa jọ wọn so a gbọ́dọ̀ ṣe bí wọn ìlànà tiwa náà làwọn lọ lè tọ̀ lára tí wá ní pé ká pe àwọn ọmọ yẹn ká bá wọn sọ̀rọ̀ fọ́dà ká jí kó yé wọn ká kórìíra nínú àjò rẹ̀ so n ti ń jẹ́ ìlànà sàlẹ́bí sallallahu alaihi wasallam wọn kẹwàá nítọ̀ àánú so èèyàn padà ẹ padà dé pé wọn padà so n ti sì ń Islam dé ibi tí Islam dàrú dé yìí nínú nípa sáfẹ́ jọ wọn afẹ́jọ wọn kódà bàbá ẹ̀ afẹ́jọ wọn yìí náà mùsùlùmí láti pẹ̀lẹ̀ ọjọ́ ọkùn ọmọ tí ń jẹ́ ọlá nẹ́lì àmọ́ ń gbà tó di pé lágbára jésù dé ní orúkọ jésù ọlá jésù mùsùlùmí náà dé ní ọlá nẹ́lì báwọn náà sì bẹ̀rẹ̀ rẹ̀ náà so bú ogbó ẹṣin lórí sírísírísírísírísí nù so ní pé kọ̀dá ká máa jọ wọn àfi tó bá ṣe pé ń táwa ń ṣe pé ń ń bẹ nínú ẹ̀sìn tiwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé báwọn ni wọ́n ranjú máa tó ń tàbí ranjú mẹ́sìn wọn pọ̀ gan-an tẹ̀sùbá máa wọn ni àwọn ni wọ́n ní so ọwọ́ nílà lẹ́sọ̀ sọ́làm ní ká máa kà sí wọ́n lọ wà áyà náà. wọ́n ní bẹ́ẹ̀ sàlámù alaykum. wa alaykum salam. wọ́n ní pé èèyàn lè fi ọlá nàbì tọrọ pẹ̀lú ẹ̀rí wípé nígbà tí òjò rọ̀ wọ́n ní wípé kí ọmọ ànábì kan bá wọn fi ọlá bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ tẹ ọlọ́run. ẹni so Umar radiyallahu anhu àti Abbas ni so àdísì ń bẹnu Bukhari wọ́n ni kunna nastasqi bi Rasulillahi sallallahu alaihi wasallam fatusqina wọ́n ni ọlọ́wọ́ Annabi sallallahu alaihi wasallam láàmà ń fi ń wá omi tí wọ́n lọ́wọ́ wa lómi bóòlá sí ma ń fà náà lè wá omi rún yẹni pé sallallahu alaihi wasallam àdísì ń bẹnu Bukhari wọ́n wà ní kó sàdúrà ọ̀pọ̀lọ̀ ní kó mi ọ̀rọ̀ wọ́n ní àmọ́ ní ìsìn tí ẹ̀rí àdísì yí asáàrù ìwà lánàá asáàrù tó dààmú mi láyé nípa ọ̀rọ̀ tàwásùlù rẹ̀ sọ́kẹ́ mọ́ ń sọ inú asáàrù tó dààmú mi jù ìgbà tí n ṣe bá sùlẹ̀ lọ́rọ̀ tàwásùlù náà ni torí mo kọ́kọ́ mọ́ ní pé à Umaru ní náà ló pe àbáṣù yìí ipe kóyá àwọn fẹ́ fọlá rẹ̀ tọrọ káwọn ìjọ kan wá pàdé brọ́dà kan lọ́wọ́ ní àfáà ẹ̀sìn fúrò ẹ̀tún àdéṣe yìí ká kí sì máa tu yìí wá ń ka ìwá ń tu ọ wá ní a máa ń fi ó ní ọládà tẹ́yìn fi kún ó ní nàṣẹ́sìkì bí rọ̀ṣúlìlà a máa ń wá omi pẹ̀lú ànábì ẹni pé a máa ń bẹ lọ́rùn pẹ̀lú ànábì ó níbo náà ti máa ń bẹ̀ ọwá mú mi ẹwù bùkọ́rí ẹwù bí wọ́n ti máa ń wá ń tọrọ omi lọ́dọ̀ ànábì nìyí ẹ̀rùngbà tí ara lárúbá kan wájú ara ní ọjọ́ jímà tó ní ya Rasulullah halakatil amwal wọn kọ́ta àti subul fadi Allah an yi bisana anabi wa ni Allahumma agbésina Allahumma agbésina Allahumma agbésina so onímọ̀ṣe ma wá ń tọrọ omi lọ́dọ̀ anabi tẹ́ ń sọ ọ̀nà wọ́n ní títí Abbas ó ń tó akọ́lá anabi bá tó akán bá mọ́ pé à ń fọ́lá nẹ́bí ìtọ̀rọ̀ ní kílẹ̀ kó ṣe kó jòkó lè kọ́kàn ní ọlọ́run wọlá nẹ́bí rọjú fún wa tí yọ́ wà bá nẹ́bí ọ̀tọ̀ wá ní ọlọ́run wọlá nẹ́bí ọmọ ẹ̀nà wọ́sà nẹ́bí pé àà ó ní bẹ́ẹ̀ náà ni ti gbàtà nẹ́bí tí Umaru tó pe àbáṣù náà tó akán bá mọ̀ pé ọlá àbáṣù nẹ́bí tọrọ kò nídìí kó pe mọ́ yọ́kàn ní ọlọ́run wọlá ànẹ́bí àbí wọlá àbáṣù rọjú fún wa àdúrà náà ní kí àbáṣù kó ṣe fáwọn bíbá nẹ́bí ṣe máa ń ṣe ìwọ ni fámílì ànẹ́bí tó tó kù tó jágbàlagbà ọya ṣe fún wa ó bá tán tòun tí ń bẹ́ ń bẹ̀ nù tó náà ni pé tó akójú ò bá rọ̀ nísìn àwọn afẹ́ bẹ́ẹ̀ lọ kójú rọ̀ ní ọba fojú wò pé lágbájá yẹn náà pé ah, ẹni rẹ̀ lẹ́nu yìí ó mú tó tún náà lẹ́gbẹ̀ẹ́ ṣe kíní kan lédi ẹ̀yà ẹ̀yà àdúrà fún wa kọjọ pé ó jò fún ọ tán ń tán sọ nìyẹn kì sí pọ́n fọlá anabi sallallahu alaihi wasallam tọrọ ìmí tó ń bẹ tó tó padà tó ń rí gan tó bá tó ń wà wọ́n tún lè ní afọ́jú kan nígbẹ́ hmm. wá bá anabi sallallahu alaihi wasallam ó wá kọ́lá anabi tọrọ afọ́jú yẹn kọ́lá anabi tọrọ wíwá tó wá bá anabi sallallahu alaihi wasallam ẹ̀ tí mọ̀ pé wọn ọmọ kínú wọn ọmọ páńkọ́lá anabi tọrọ nù tó akọ́bá mọ̀ ni yóò jòkó nulẹ̀ rẹ̀ yíwa ni ọlọ́run wọ́n lọ́wọ́ àìlà oníbẹ̀rẹ̀ ni kí ni ẹ̀rí fún àwẹ̀ arúgbó nínú kìtàbù ọ̀sùnà kò ní kò ní èyí tí ń bẹ nínú sọ̀yọ́ Bukhari òun náà ni pé as fi Rajab laysa bi sawmi Rajab kìí ṣe àwẹ̀ Rajab àwẹ̀ nínú oṣù Rajab ló wà bóyá alápèjú ní sí bírú àná Àlàmísì sẹ́gbẹ́ tó bá gbà làmísì lánàá kí ló ṣe ó gbàwẹ̀ nínú oṣù Rajab bóyá ń jọ monday àbí ayamul bid twelve thirteen eh, thirteen fourteen fifteen ọwọ́ àgbà ọgbàwẹ̀ nínú Rajab nù kìí ṣe pé Rajab ní ń gbà ṣe pé Ramadan lánàá ní Ramadan Ramadan so náà lọ́wọ́ so gẹ́gẹ́ náà ni kò sáwẹ̀ nínú rọjà kò sí àwẹ̀ rọjà bàmáwẹ̀ ń bẹ nínú rọjà fún àwẹ̀ tí ẹ bá máa ń gbà rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà fi ní pé àníṣọ́ sọ́làm yẹ súnmù fi rọjà ka annahu la yuftir wa yuftir ka annahu la yasum gẹ́gẹ́ nínú ṣàbánu náà àìṣà lọ gba àdìsí yẹn wá so òun náà tó wà ń bẹ àwọn bá takò wọn wọn wọ́n sọ bá mi náà mẹ́tọ́ takò wọn so wọn ni pé kò ní ẹ̀rí wallahu a'lam náà. olùdarí ní kí ìdájọ́ ẹ̀rí fún ìtìkáf because it's part of gathering event. it's part of what? gathering event ìkójọpọ̀. ok ìtìkáf arínútọ́lá nabi sallallahu alayhi wa sallam aisha radiyallahu anha ó ní anna rasulullah sallam ìtìkáf fi ashr al-awakhir anabi máa ń ṣe ìtìkáf nínú mẹ́wàá gbẹ̀yìn so náà ni àdísì wà fún ìdí wà fún yóò wọ́n lọ wà ẹ̀lọ́ náà assalamu alaikum wa alaikum assalam ilẹ̀ ti lọ díẹ̀ ẹ̀sán lọ́sílẹ̀ tí ó rà fún ìtìlá ọ̀pọ̀ àtàkùn Bismillah, no. We need only lecture, lecture. So, these are the points. Lecture, lecture, lecture. We are following items in general public lecture, which will inshallah host as stated below, as stated below. Topic, what is the role of the Islam? Lákùnrin sọ́kàn yẹn pa tẹ̀lé alẹ́ náà. Assalamu alaikum.